Yes, baby, the bag is beautiful. Let me talk after this show. Ẹ gbọ́ mi. Ẹ Eh? I don't recall last time I spoke with her before I blocked her up. I know what I, I have the evidence. She should be careful. Karimo will not help you because when i finish with you mm-hmm. can you walk? ìyá mohbad náà ń threatening you, who are the enemies of Mubadi? ìyá mohbad náà náà ń threaten yìí o. Hmm. help you the best thing is to stay clear hmm. you can do whatever you want with me o i'm not part of your family hmm. but if you cross my path oh. i will shred you to pieces ìyẹn ló tiẹ̀ da kan yan yín ló da èmi ò sọ fún yín pa pípù yóò ń ṣọ̀rẹ́ yín látilẹ̀ èmi ò sọ fún bọ́ ẹnu mi ń rùn gbà yín. wait. àbí ẹnu mi ń rùn nígbà yẹn èmi ò sọ fún yín ń pẹ́ kan tó ga yín síná ń pẹ́ kan tó ga yín kan ga yín báyìí síná kan tún sprinkle yọ kan sprinkle kán sprinkle iyọ̀ àti magi sí yín lórí àwọn èèyàn rẹ́rìn kí ló ń pa yín lẹ́rìn ẹ̀yìn èèyàn mi èmi ò sọ fún yín èmi ò sọ fún yín pé ẹ lọ team up pẹ̀lú bàbá ọmọ yín which is baba Mohbad the man can never do wrong my mother trained me when I get to a stage in my life ẹ má yẹ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So tí eṣinṣin bá rìn mí mami and young ẹ̀ my mother came prepared like she doesn't have joke she does not have joke I saw that pain lójú bàbá Mohbad mo sọ fún yín ẹ lọ bá bàbá ọmọ yín ẹ lọ parí ìjà mo sọ fún ìyàwó Mohbad lọ bá bàbá ọkọ ẹ ẹjọ team up if truly àwọn blackmailers yìí ń fi yín pa owó ni àti donations so they were tired of all of you now they needed that boy they need Liam I told you guys mo sọ fún yín pé èèyàn kan máa lọ sí èèyàn kan máa lọ sí ṣé bọ́n purọ́ fún wa pé ìyàwó Mohbad ti lọ Amẹ́ríkà tínú everybody ti dùn bọ́n ṣe purọ́ fún wa nìyẹn pàwọn ra mọ́tò fẹnu ṣò tíyẹn yí nínú gọ́tà the worst thing tí ìjọba lè ṣe is keeping these blackmailers that is greatest regret any Yorubas in sensitive position that is greatest regret tẹ́ máa ní nílé ayé yín tẹ́ bá tètè yanjú àwọn pípù ke ẹ kó wọn kẹ́ ẹ mi ni ke da dà wọ́n sẹ́wọ̀n ẹ da dà wọ́n síbi tí ma ti máa kọ́ṣẹ́ that is the greatest regret tẹ́ máa ní because ọ̀ràn ráwa búlì mọ́ ẹ̀yin ló kàn ojú yín náà ṣe pa náà ṣe ń pariwo Ajúmọ̀bí jàbàjàbẹ̀ wọ́n ṣe ń padà bọ̀ wá sórí ẹ̀yin olóṣèlú wọ́n ń gbé eyín wọ́n lẹ̀ ni wọ́n ń bọ̀ kò dẹ̀ kúkú kàn mí ìrìn ò tiẹ̀ kàn mí mm-hmm, mi kú bá yín ṣòṣèlú but if you don't use your use your right office to clean up these idiotic bastards these beggars these blackmailers ask who is the person if it is Olaopo if it is not Oladohunpo. Où Hein eh? eh? Hein Mo ń ṣe ṣó o. Ṣé mi sọ fún ìyàwó ẹ̀ ń jẹun? Mo sọ Kí ni ẹ̀? Ṣé mi sọ? I love you too. Bọ́láńlé lẹ́rì ṣé mi sọ ìyàwó mi sọ fún ẹ. wàláyà rìn pieces as in máa shred ẹbí ìgbà tí èèyàn ń shred chicken. alájà ọ̀rẹ́ dẹgbẹ́. I go my way I do my things easily. wọ́n ti gbé mo wà lórí. ẹ jẹ́ ká máa wò ó lọ ah, angel ó lọ fáfáà bẹ́ẹ̀ yẹn. ẹ pé dádì mo wo mú ẹ lára now you no deserve anything from anybody. You don't deserve anything from anybody. Torí Wùmílà ṣe ń ṣe. Ẹ̀jẹ̀ àánú ní sùúrù o bọ́dọ̀ bá ṣe jáde ní ká máa sọ o. Bọ́dọ̀ bá ṣe jáde àìsùn. Hello sir. Sir. Ẹ eh, hey, a màmá nídìí sir ìkan nínú àwọn client wa wà lárànd mo dẹ̀ wọ̀ on life. wow wow no ẹ má worry sir ẹ má worry ẹ jẹ́ kí n attend sí wọn briefly ẹ jẹ́ kí n attend sí wọn briefly hmm. tẹ́kùn mọ̀ pọ́n bọ̀ ní jẹ́ kó máa bọ̀ wá sókè tẹ́kùn mọ̀ pọ́n bọ̀ ní. ẹ ẹ já máa gbó lọ. wẹ́ẹ̀. Ibo ma ní Makachukwu nna. Ẹgbọ́n ya Mohbad nọmba wí báyìí. How true is this? Ya Mohbad ní tòótọ́. Wow. Bàrà wọlé tèmi kọ̀rọ̀ wọ̀n sí ya Mohbad lẹ́mi lè ṣe kọ́ọ̀tì bíbá ìlọ fún. Ah. Kàrímọ́ máa jẹ́ kó ṣe ẹ̀sìn o. Èmi yàtọ̀ sáwọn blọ́gà hmm. tọkọ máa sọ̀rọ̀ ó máa jẹ́ kó ṣe sí ṣọmọ pé Kàrímọ́ sọ nǹkan kan. Ó lẹ́yìn àbí ó lẹ́yìn. Ó ní lẹ́yìn mo lọ sí party liam right ìmọ̀ pé I was one of the organizers of the party ṣé ẹ gbọ́ gbogbo ẹ gbọ́ bẹ̀ yẹn mo fẹ́ clear kọ̀kọ̀ fún yín. Hmm. I want these people. I want them. I want these people. Àbí one more. This ṣé mi wọ́n. tó mọ̀ wípé ó ní aṣọ kan tí èèyàn kọ́ ní kí n fún ẹ aṣọ two hundred and fifty thousand naira tí mo gbé wá fún ẹ wà á ṣe ẹ̀sìn o. ìyá Mohbad ló ti ń là mọ́ ìyá Mohbad ju ẹ lọ náà àchàchàchà ah, bí wọ́n ṣe fi rẹ̀ ṣe sí i told this woman tó tán ṣé bàbá Mohbad ò padà wín. ṣé fámìlì yín o mo máa ń lọ jẹ́jẹ́ mi i'm a very quiet person. mọ́mísí òní mi wá ṣé o mọ̀ pé ẹ̀wùn mi àtà. oh my goodness. Mom, see, sọ fún mi bá má ṣe ṣé o wà náà. surprise ni yes ma ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. yes ma wow yes ma. Nice to see you. Hi, mommy. Oh my God. <laughs> Mo ní mo fẹ́ surprise. Mo ní mo fẹ́ surprise àná. Aláàjì gan ma ti wà láràn. Mo ń gbọ́ tí wọ́n. Ṣé bí ẹ ti lọ báyìí? À ti lọ. No no, ṣé bí ẹ ti lọ no no no no ẹ máa bọ̀. ẹ̀yin tèmi ẹ fún mi one minute ẹ jọ mo ní mọ̀ mi kan láti Canada ìwọ ìwọ wọn bá mi kalẹ̀ o. ẹ máa bá rìn sọ́dà tí gbèdé bá wà ẹ gbójú ẹ̀jẹ̀ ó ní tí mo ṣe ṣó ilẹ̀ kan tí mo polówó nínú oyún máa gbé yín débẹ̀ ọmọ yín kò ló mo wà nínú oyún kì í tún ṣe ibi bẹ̀yẹn níbẹ̀ yẹn mo wà nínú oyún ọmọ yìí mo rà àwọn onílẹ̀ dáwọ́ mi padà torí ó kó owó agent ó kó owó agent wọ́n dá owó mi padà ẹ gbọ́ mi ó ti wá jẹ́ kí n gbọ́n tí bá ti ra ilẹ̀ ó ti ní kọ̀ọ̀kan tí màá ṣe wọ́n ti ní experience lórí ilẹ̀ ṣé ẹ gbọ́ mi mà wọ́n ti ní experience lórí estate tí mo ta lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mà mo ní ilẹ̀ tó pọ̀ I will show you tí bá mú ẹ lórí estate tó bá lóòfẹ́ option wa mọ̀ pé wọ́n wá dáwó fún mi ò ní gbalẹ̀ mo sọ fọ́kọ mi mo ní ká lọ sórí estate mi ẹ jẹ́ ká more lands for varieties celebrity ni let me give them avenue to shop around má jẹ́ kí n fún wọn ní straight tí n bá ṣe straight ẹ sábọ̀ du àwọn olórí burúkú yẹn ó lè lọ gbé yàn kan dìde kó fẹ́ ba bẹ̀ jẹ́ àbí ẹ ọ sábà mm-hmm. tí bá òkè òfin lè máa bọ̀ wí mm-hmm. owó ẹ ló pa tó tó bá lọ sẹ́yìn ìwé òde níyẹn ọ̀fẹ́ níyẹn tí ìgbà tí ọ̀fẹ́ níyẹn olómi àbí ibi tí ò níwèé níbi ńgbà tẹ́lá ti fọ́sùn kí ni mo sọ ó ní kò níwèé for two years i keep telling her kò níwèé mo bí o ti máa fún wa níwèé o but for now kò i keep telling her and after paying she said she wanted a place tí ó i said okay no worry mommy ó wá ní bá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe at the end of the day mo fún wa níwèé tó nílẹ̀ ilẹ̀ tó níwèé what if tí mi ò bá nílẹ̀ tí mi ò bá ní ìwé tó nílẹ̀ what if mi ò bá ní ṣe mọ̀ kọ́ta mi máa ń wé lọ́wọ́ ọ̀tá mi so ẹ tó bá fẹ́ jẹun pẹ̀pẹ̀pẹ̀ this ilẹ̀ business mo mọ̀ nípa ẹ̀ gbogbo ìdẹ̀sẹ̀ tó ra lẹ̀ lọ́wọ́ mi tó ń kọ́lé wọn tó ní problem tálá ń sábà wọn lè nà wọn láìpẹ́ ọmọ onílẹ̀ yẹn sílẹ̀ mi ní kí ló ṣẹlẹ̀ a máa gbọ́ ìyá alájà ni o má lọ bẹ̀ o má lọ bẹ̀ o so kí ni ẹ lásán kó fún àwọn èèyàn ní soft land àti tètè wọlé tẹ́tẹ́ bá ń kọ́lé máa fún yín direct number àwọn oníyẹ̀pẹ̀ onísìmẹ́ǹtì onírin ẹ wá ní rúbọ̀dé yìí kan ẹ̀dẹ̀ ní kámẹ́rà ọjọ́ tó bá fẹ́ jí yẹ̀pẹ̀ tó fẹ́ já yẹ̀pẹ̀ ẹ wà lórí fóònù yìí kẹ́ máa wo yẹ̀pẹ̀ tó já nǹkan tí mo sọ yìí àwọn ẹnjìníà fún ọ lè ṣe fún tó rán níyàwó wọn lọ́mọ lẹ́bí àkàrà tó máa kọ́ ẹlẹ́mi tẹ bá sẹ́ǹdì owó sí báyà kọ́kọ́ lọ já ti àrọ̀ ìbí tẹ bá sẹ́ǹdì owó sí akọ́kọ́ lọ lé àlè tó ti ọkùnrin làwọn wọn ọ̀dẹ lórúkọ ẹbí lórúkọ tí bá bẹ ṣiṣẹ́ if you dash me money máa gbà kó máa ti mo bímọ sílé ọ̀dọ́ yìí ó máa yẹ sọjọ́ fún mi ó sọjọ́ kan mo kọ́ ló sọ hospital mi o but mo jẹ́ wọn ọ̀fẹ́ tó rà mo fi bímọ olùdẹ̀ ṣe mọ fún mi wọn àtọkọ ìlú ṣe mọ fún mi màá mú idórí ilẹ̀ wọn màá mú idélé wọn tọkọ ilé mẹ́ta náà ti kọ́ wọn lè kà náà ní lọ́wọ́ mi wọn nílẹ̀ kan bẹ̀ mí ó ti yẹ so woman yẹn ó ṣe dáadáa fún mi inú mi dùn wọ́n ti fi wá jẹ́ pé mo gbà wọ́n ti fi wá jẹ́ pé mo fún nílẹ̀ tó ṣe bí woman yẹn bá yín sọ̀rọ̀ báyìí ó bá wọn sọ̀rọ̀ ìgbà tó fẹ́ máa ṣe iyèméjì ó bá wọn sọ̀rọ̀ ó ní ẹ̀bọ́ ó kówó fún mi ó kó fáwọn ẹbí ẹ̀ èmi kọ́lé gidi fún ṣáláńgárà àwọn ẹbí ẹ̀ kọ́ kò lè débẹ̀ mọ́ ó lóun dá ṣe wọn ó lóun ṣe gan o láti gbà yẹn báyìí kò fi mí ṣeré in fact ẹ wá wò mọ́tò ọkọ ẹ̀ mọ́tò ọkọ ẹ̀ yes mọ́tò ọkọ ẹ̀ wọ́n tún ṣẹ̀ wálé ni wọ́n ṣẹ̀ wálé ni wọ́n ṣẹ̀ lọ ni tọ́ máa wá bẹ́ẹ̀ yẹn they will come here èmi mò ń fún wọn lọ́mọ èmi mò ń fún wọn security mo á fún wọn lọ́mọ ajá ẹ bá ṣe ẹ̀kọ́ lè máa fún yín lájá kẹlẹ́ tó èmi so that ẹ bá sílé intruder ò nílò wọlé mi so I done well I may not bring my point on social media I don't need it let my success speak. You are doing well. Yes, ma'am. Congrats. Yes, ma'am. Yes, ma'am. I'm impressed. Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. 54 ni mo wọ. Okay. Okay. But tó bá wọlé 55 for your height, bro sanwó ìdàgbàsókè. bẹ́ẹ̀ bọ̀dé bá mi tọ́jú wọn. ẹ ṣe o. Thank you so much. Ẹ lè máa wọlé lọ. Àwọn wọlé lọ. Ẹ yà lọ, à ń pẹ́ nígbà. Ẹ bẹ́ẹ̀ ṣé nọ́mbà ìlú ìwé náà kò lè fún mi. Náà mo tẹ̀ wá ti ní nọ́mbà. Nàìjà ẹ fi pè mí mà. Láti ṣe tọ́sẹ̀ fún mi, ẹ jẹ́ ká chat. Eh, eh, eh. Ọ̀yà o. Ẹ wí màá mà, tẹ́ ẹ bá lọ lọ́la ẹ̀ tẹ̀ wá lọ́la òjì ẹ tètè wá ọ̀dọ́ yín ló jìn bíbá yín ló jìn mo fẹ́ kẹ́ wá sẹ́ mo fẹ́ kẹ́ wá. òde. òde kan ti gbà sílẹ̀ látàkọ́ tó bá ṣe jẹ́ àpẹẹrẹ tí. yes ma yes ma yes ma ah alájà mo máa ṣe dáadáa mo máa ṣe dáadáa. Ah. oh instagram eh, instagram mi ti kú instagram ti kú ẹ̀yà eh, <laughs> instagram ti kú instagram ti kú ó ti kú mò ń bọ̀ instagram ti kú o okay. yes kẹ ṣẹ́ẹ̀ṣì wà ń bẹ̀ mélòó làwọn tó ń wò mí sí mélòó lọ́kù welcome back yes o culpable homicide police reveal the real names of crest trader uh, eh, cost presser Abuja area mama fourteen days after he was killed mm. yes Abuja area mama reported by unknown person <laughs> àtijọ́jọ́ it is well. It is where it is where it is, it is where it is where It is where it is well. Ẹ mélòó ló kù lára àwọn client wa nìyẹn ah, three seventy seven James Boyd ṣé ká court ká wá padà wá fún òkété ṣé ká court ká wá padà wá ẹ jẹ́ kí n cut kí n wá padà wá fòkété ẹ̀yin tèmi ní Instagram náà ẹ hold on ẹ hold on ṣé ká cut ẹ four twenty one ṣáwọn èèyàn ti ń padà wá ni ṣé ká máa ṣe lọ ni ká ṣe tòkété lọ́tọ̀ ok ẹ gbọ́ ṣé ká ṣe tòkété lọ́tọ̀ ṣé òkété máa dùn àbóòrí fún mi adédèjì ṣá ẹ fẹ́ wá fún wa ńlá ń bà ẹ ṣé ká lọ ni ó di mélòó báyìí àwọn client àwọn tó ralẹ̀ lọ́wọ́ mi nìyẹn o àwọn tó ralẹ̀ lọ́wọ́ mi nìyẹn wàá di mélòó báyìí. Ah, ẹ jẹ́ ká cut ká padà wá òkété bọ́ ibè.